الله أكبر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أصلي وأسلم على خير خلقي سيد ولد عدنان محمد بن عبد الله وعلى آله وعلى صحاباته وتابعين لهم بإحسان إلى يوم التناد ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ fún أبتي ọba tí ó dá ayé òun nìkan náà lẹni tí ń pàṣẹ ìkíní kejì wọn tí ó sì béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni rí nínú àwọn ẹrú rẹ̀ tọ́dá ọba tí ó kùn wá ní oorun ní alẹ́ àná tó sì kà wá kún alààyè lówùúrọ̀ tèní ọba náà ni ọba tí a fún lọ́pẹ́ mímí lọlẹ̀ wá èmi lọ òkè wá ó ní iye tí ó jẹ́ ó sì ló ń kà wọ́n ń kà ní bá ti wá pé ẹni tí ó fi kún un sí bẹ́ẹ̀ ni kò sẹ́nikẹ́ni tó lè yọ ọ́ kù. ọba tó wá ní gbogbo àwọn ètò yìí lọ́dọ̀ tí ò ní gbé dìde kọ́ gbẹ́wùwọ̀ wọ́n sì mí ká lọ afẹ́ àná mi pa ká lọ kí wọ́n ewu ọmọ ń bẹ̀ẹ́. ọ̀rẹ́ mi dìde ọmẹ́wùwọ̀ jẹ́ àjọ àwọn èèyàn mi kan bí ká lọ kí wọn rọ́jú ọba tí ò ní gbogbo orú àwọn eléyìí ọba náà lọ́ba táǹkì bọ̀ látẹ̀ẹ̀kan òun sì lọba tá a fún lọ́pẹ́ òun lẹni tí ọpẹ́ tọ́ sí àlékún ọpẹ́ ìdùnnú àti tayọ̀ pọ̀ nínú àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa lábẹ́ ọpẹ́ a béèrè ìkẹ́ àlékún rẹ̀ lọ́dọ̀ ọba tó ní lọ́dọ̀ fún ẹni tí òun fúnra rẹ̀ gbé tó fi ṣẹ́ra òun náà ni anabi muhammad ìkí àti ọlà ọlọ́run kó máa lọ muhammad anabi tí ó dé ayé tán tí gbogbo òkun di ìmọ́lẹ̀ anabi tọ́lọ́run rán ní iṣẹ́ tó sì pẹ̀lú rẹ̀ nídìí iṣẹ́ tó fi rán bóyá látara rẹ̀ náà làwọn àgbàlagbà ti wòye ni wọ́n ti mú òwe tí wọ́n á máa pa é pé bá a bá rámọ níṣẹ́ iná àbomi tẹ̀lé e lẹ́yìn ni ńbọ̀ ọlọ́run fiṣẹ́ rán Muhammad ó rí i pé láàrin ewu láàrin ẹ̀gún láàrin ìdààmú àti wàhálà lòun ti fa Muhammad yọ ọlọ́run ti mọ̀ pé ìdààmú àti wàhálà yóò kojú ànábì yìí àmọ́ bóò ni Muhammad ó ṣe jẹrí níbi àwọn ìdààmú àti wàhálà yìí ọlọ́run wá pẹ̀lú rẹ̀ ànábì jẹ́ iṣẹ́ yìí ó yè kooro ànábì tọ́lọ́run fi iṣẹ́ yìí ìran tó wá júwe ọlọ́run fún wa tó jẹ́ káwọ́ ọlọ́run ọba mọ̀ abèrè ìkẹ́tọ́ pọ̀ fún ànábì náà lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀tún kí ọ̀tún ọlọ́run jẹ́ wọn jẹ́ ti Muhammadu. àwọn kan wá pẹ̀lú ànábì náà nígbà tánábì gbaṣẹ́ tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn sọ̀hábà lọ́kùnrin àtàwọn sọ̀hábíyà lóbìnrin gbogbo oyè wọn ọlọ́run ṣe wọ́n lẹ́nu ìyọ́nú lọ dijọ́ tí ayé ò tún ní máa jẹ́ ayé mọ́ gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn ànẹ́bì látọwọ́ àwọn sọ̀hábà ọlọ́run kó bá wa ṣe gbogbo wọn lẹ́nu ìkẹ́ lọ́dọ̀ lápapọ̀ lábẹ́ bẹ́ẹ̀ àfokù ẹ̀sìn àfikíra wa nílé lóko àti lájò ní àwa tá a wà ní súnmọ́ àtàwa tá a wà ní jìnnà ní gbogbo ibikíbi tójú ti ń wo iléeṣẹ́ yìí ní gbogbo àgbáyé àfokù ẹ̀sìn fi kí gbogbo wa tá a jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ àlàáfíà ọlọ́run ìbùkún ọlọ́run àjẹǹjẹ tán oore láti ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run fi bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ. bí iléeṣẹ́ yìí bá ń jẹ́ iléeṣẹ́ àwọn kan lẹni tọ́lọ́wọ́n bá lò lóní sábàbí gbẹ́tò tí ń wáyé yìí bá ń wáyé lórí agbọ́nrin tá a wà yìí àwọn kan lẹni tọ́lọ́wọ́n bá lò tí wọ́n gówó wọn lẹ̀ tí wọn ò wo ayé táyé ò múmú láyà wọn wọ́n mọ̀ pé èyí táwọn bá ná fún ọlọ́run ọba lọ́fẹ́ kó àwọn kò òun náà sì lóhun táwọn fẹ́ padà lọ dé bá níwájú ọlọ́run bàbá dálkìyàmọ̀. àwọn bàbá wa tí ọlọ́run wá lò ló ní sábàbí iṣẹ́ yìí a ṣàdúrà fún wọn lọ́pọ̀lọpọ̀ òun náà ni àwọn ọmọ bàbá wa alhaji seifu saka àríkọ́ṣe látọ̀dọ̀ bọ́dà wa abdulrasaq. kárí gbogbo iye wọn láwọn tí wọn jọ ń fọwọ́sowọ́pọ̀ lórí pé kí ètò yìí kò lè mọ nídàgbàsókè àti ìtẹ̀síwájú àwọn iléèrímú àṣe ìrí ọ̀ràn àti ẹjọ́ pẹ̀lú wàhálà ọlọ́run níjọ́ jẹ́ tí láyé ní gbogbo bá ń jáyé ọlọ́run ní láàmú wo ọlá yín lọ́wọ́ lọ́wọ́ ohun téèyàn ti ẹ fi ga ọrùn wo ọlá rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹ ti wà lórí ọ̀nà rẹ̀ ẹ sì ti wà nídìí ṣíṣe rẹ̀ ọlọ́run tó wá fọ́nà mọ̀ yìí tó sì kọ yín mọ̀ ṣe ọlọ́run gbà mí mọ̀ ṣe lọ́wọ́ yín láyé àti láyé gbogbo ohun tó tara yín jáde lọ́mọ ọlọ́run jẹ́ jèrè wọn báwọn òbí ti ṣe jèrè tìyín náà ẹ gbọ́ gbogbo ẹni tí ó sin ẹ̀gbọ́n rẹ̀ ní hòhò bó bá ti ń lọ kọ́sà ti mú àbúrò tiẹ̀ náà lẹ́yìn kábúrò náà ó lè mọ̀ pé ìjọ tó bá padà kan ẹ̀gbọ́n tòun o bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kóun ó ṣe fún un lẹ́yìn tiẹ̀ náà òun lélẹ́yìn bí bàbá mi bá fẹ́ lọ bá àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ tó fẹ́ lọ yọgi fún wọn tó fẹ́ nà wọ́n yóò tún kọ́ ọmọ rẹ̀ dání àbọ̀ lọ sọ̀rọ̀ òdì sáwọn tọ́já síwájú rẹ̀ yóò kọ́ ọmọ lẹ́yìn pé ẹ máa tẹ̀lé mi ká lọ wọ́n fẹ́ lọ na ẹ̀gbọ́n mi ẹ̀yin ọmọ mi ẹ wá lọ ràn mí lọ́wọ́ bí mo bá bẹ̀rẹ̀ sí nà tipa mi ọba ká kẹ́yìn ọmọ mi ó tún ràn mí lọ́wọ́ káwọn ọmọ fi lè ohun káwọn náà mọ ṣe fúnra wọn lẹ́yìn ìgbà tí bàbá àtàwọn sí mọ́ bàbá ń bẹ láyé bàbá ń ná ọmọ ó tó lẹ́yìn náà fi mọ̀ pé ó yẹ káwọn náà ó ṣerú eléyìí tẹ̀ ń ṣe yìí lẹ́fù tí bàbá yín wá wà ẹ̀yin wá sún sókè lẹ́fù rédíò ní gbogbo ká ní gbogbo kàràkàrà ilẹ̀ káàrọ̀ òjíire ni bàbá yín a máa náwó ẹ̀sì sí nígbà ayé wọn àmọ́ ń gbà tọ́ka ti yín ẹ̀yin wá sọ ọ́ di ti amóhùn àwòrán tá a mọ̀ sí tv. kí í wá ṣe ti orílẹ̀-èdè Benin nìkan ọwọ́ ajá ayé ọ̀làyé já ọlọ́run tó fi èrò oore báyìí sí yín lọ́kàn ọlọ́run ò ní jẹ́ kí ròdùnú àti tayọ̀ báyìí kọ́ra mọ́ yín níkùn àwọn ọmọ yín ọ̀wá jogún dáadáa tó ju yín lọ látòrí ọwọ́ yín bí iznillahi ta'ala. náà lẹ́yìn eléyìí mo tọrọ fún gbogbo àwọn tí ọlọ́run bá lò lóní sábàbí oríire wa láwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ láwọn tó bí wa àtàwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tí ń bẹ láyé nínú wọn àlàáfíà téèyàn fi ń gbáyé gbádùn bíbú àṣírí téèyàn fi dààmú nínú ayé ọlọ́run bá wa gbé agbádá rẹ̀ kó fi wọ̀ wọ́n àwọn tí wọ́n ti ṣíwọ́ ọṣẹ́ ìjì àlìjẹ́nà ọlọ́run bá wa ṣẹ́ ẹ̀bùn wọ́n má jẹ́ wọ́n dààmú nínú sàárè aláhayú kọ̀yọ́mù ti ọlọ́run báyìí náà ni mo wá tọrọ fún àwọn dókítà wa tọ́nà wọn bá gbé ètò yìí lé lọ́wọ́ bàbá wa ọlọ́lá wa Dr. Abdulrahim Shitu Sani ọlọ́ọ̀jọ́ dáa fún yín ọlọ́ọ̀mọ́ gbà lára yín ọlọ́ọ̀mọ́ dà lámọ̀rẹ́ yín rú ọlọ́ọ̀mọ́ hàn yín léèmọ̀. àtẹ̀yìn àti gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ yín lẹ́yìn ìdàkátìrà tẹ̀jọ́ ń bójútó ètò yìí tètò yìí ò fi mẹ́hẹ tí ó sì fi yẹgẹ gbogbo ètò abẹ́ ọ̀dẹ̀dẹ̀ yín ìjọba rẹ̀ ò ní bọ́mọ yín lọ́wọ́ mo wá ṣàdúrà fún gbogbo àwọn àfáà tí wọ́n ń gba àyè yìí kọjá tí wọ́n wá wí gbólóhùn kan àbí èkejì sáyé ìpè kí ayé ó lè fi rí mọ̀nà káyé ó lè tibẹ̀ rẹ́kọ̀ọ́ ká lè kúrò ní oko àná gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ ń lo àyè yìí àtàwọn tí ó tún padà máa wọ bí lẹ́yìn tẹ́mi bá tún parí bùṣe ní ìsìn gbogbo ohun tí ń jáyọ̀ lọ́rọ̀ kó wá ọlọ́run má dẹkún má dà wá láàmú má fìtínà wa ohun tí wàá mú ní kọ ìsìláàmù lẹ̀ pé a ṣe mọ́ ọlọ́run mọ́jọ tọ́ sẹ́nikẹ́ni o aláhùnmá amínà ya rabbal alamin kí lákòrí ọ̀rọ̀ wa tèmi lórí kí ni ìdánilẹ́kọ̀ọ́ wa yìí gùn lé kí lóhun tá a fi ìdánilẹ́kọ̀ọ́ tàkókò ọ̀wọ̀ yìí kí lóhun tá a fi sùn òun náà ni orúkọ ọlọ́run tí a mọ̀ sí bismillah bismillah yìí kí ni hakíkọ rẹ̀ wa ma ahmiyatuha fi hayatil muslim kí ni ìwúlò gbólóhùn yìí ipa wo ni gbólóhùn yìí kó nínú ayé ipò wo ni gbólóhùn yìí wà nínú ẹ̀sìn àyẹ̀wò ọlọ́run ọba fúnra rẹ̀ tó ní gbólóhùn yìí ti ń jẹ́ báyìí ti ń jó kọ̀ yìí àyẹ̀wò ló fi gbólóhùn náà sí lọ́dọ̀ ara rẹ̀ eléyìí ni ọ̀rọ̀ òun ni tẹ́ẹ̀mù sùìyé wa tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí àbí tá a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lé lórí ní dédé àkókò ọ̀wọ̀ yìí bisimilayi iftataha تبارك وتعالى كتابه العظيم gbólóhùn bísímìláhì yìí òun ni gbólóhùn tí ọba tó ní alukur'an tó fi alukur'an yìí ránṣẹ́ sí muhammad aṣíwájú ẹ̀dá ọ̀gá gbogbo ayé tá a fi ṣẹ́rá gbólóhùn yìí ni ọlọ́run bá fi ṣíde alukur'an bó ti ṣe tóbi tóòlì ká lè fi mọ kìímí gbólóhùn náà àti pàtàkì rẹ̀ bísímẹ̀láì ní gbólóhùn tọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ gbogbo ohunkóhun nínú alukur'an láti bẹ̀rẹ̀ dé parí lẹ́yìn súrátù táọ́bà tọ́lọ́wọ́n ọba ò lo gbólóhùn yìí níbẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ padà fi bọ̀ láyè míì nínú súrà míì nínú alukur'ani náà èyí tó dín níbi tọ́ọ̀bà ni ọlọ́run padà lọ́ọ́ fi rọ́pò ní àyè míì ti túmọ̀ sí wípé gbólóhùn yìí kìí ṣe gbólóhùn kan tó gbọdọ̀ gbẹ̀yìn ní wíwí nínú ayé ọmọ mùsùlùmí eléyìí tí ó bá yọ ayé wá tí ó sì yọ tí ó yọ ṣe tí ó yọ ayé lò gbólóhùn kan ni tó pọn dandan tó sì ṣe pàtàkì tọmọ mùsùlùmí tó ní láti dún ní máa wíwí rẹ̀ lóòrèkóòrè àti nígbàkúgbà. bisimilahi ṣara alana an naftatiha biha kullu qawlin aw amalin. wọ́n ṣe é lófin fún wa àwọn òun ló ṣe é lófin ọ̀gá wa tá a fi ẹ̀sìn rán ìyẹn ní Muhammad òun ló ṣe é lófin fún wa pé gbogbo ọ̀rọ̀ èyíkéyìí òwò tá a bá fẹ́ lanu wí gbogbo ohunkóhun tá a bá fẹ́ lanu sọ lọ́rọ̀ àbí gbogbo iṣẹ́ ìyówù ká fẹ́ ṣe gbólóhùn bísímìlá yìí a ní láti máa fi síwájú àwọn iṣẹ́ olóore ni o àwọn ọ̀rọ̀ ọ̀rẹ́ ni o ìwọ tó o fẹ́ sọ̀rọ̀ òdì sọ́mọ làkejì rẹ tó o tún lọ wí bísímìlá yìí òun fira rẹ gégùn ni o ìwọ tó o gbé kinní kan kalẹ̀ tó fẹ́ depo lé lórí àbọ̀ fẹ́ da ẹ̀jẹ̀ lé e lórí tó wá pé bísímìláì ọ̀hún gbéra rẹ ṣépè ní o a kì í lo ọkọ̀ ọlọ́run ọba síbi gbogbo tó bá ti jẹ́ tẹ̀gbin àbídọ̀tí. Ànábì Muhammad ṣe gbólóhùn bísímìláì yìí ó ṣe é lófin fún wa yẹ pé ká máa fi bẹ̀rẹ̀ gbogbo ohunkóhun tá a bá fẹ́ sọ lọ́rọ̀ tó bá jọ̀rọ̀ rẹ ó ẹ̀sìn ó ayé wa tí ó ti la ti ẹbọ lọ́wọ́ tí ó bá ti la ẹbọ lọ ká jẹ́ kí gbólóhùn bísímìláyè kó máa ṣíwájú nínú gbólóhùn tá a máa fi ṣíde ohunkóhun nínú ìgbésí ayé wa. afáwa ibnu jarir at-tabari rahmatan wasi'a fi tafsiri qawlihi ta'ala bisimilahi afáwọn Ibn Jariri sọ báyìí fún wa níbi àlàyé ọ̀rọ̀ nípa gbólóhùn ọlọ́run ọba tí ń jẹ́ bísímìláhì yìí ó ní inna Allaha ta'ala dhikrihi aw dhikruhu wa taqaddasat asma'uhu adaba nabiyahu muhammadan sallallahu alayhi wa sallama bitalimihi. تقديم ذكر أسمائه الحسنى أمام جميع أفعاله afáwa ibnu wa tọbarí ó ní dájúdájú ọlọ́wọ́n ọba ọba àlékè ọlọ́wọ́ba tó náyé tọ ní gbogbo ohun tí nínú rẹ̀ sọ wa ìrántí ọlọ́run àti ìṣe àfọ̀mọ́ ọlọ́run àti ìmọ̀ péré orúkọ ọlọ́run ọba ọlọ́run ọba fi kọ́ ẹrú rẹ̀ anam Muhammad tó fi ṣára pé kánábì ọmọ fi gbólóhùn yìí síwájú níbi gbogbo èyíkéyìí ohun tó bá fẹ́ sọ lọ́rọ̀ àbí níbi gbogbo èyíkéyìí ohun tó bá fẹ́ ṣe níṣẹ́ وجعل ذلك لجميع خلقه سنة يستثنون بها وسبيلا يتبعونه عليه وسنة وسبيلا يتبعونه عليها النبي èké àti ọlọ́rọ̀ ọba kọ́mọ ọlọ́ba ọwọ́ á ní kí kọjá súnà fún gbogbo àwa ọmọ tòun lọ́kùnrin àti lóbìnrin níbi gbogbo èyíkéyìí ìgbésẹ̀ tá a bá fẹ́ máa gbé nínú ìgbésí ayé wa bákan náà ló tún ṣe bísímìláhì fífi bẹ̀rẹ̀ ohunkóhun nínú àlámọ̀rí ayé wa ó ṣe é ní ọ̀nà tó yẹ kí gbogbo ọmọ mùsùlùmí ọmọ ọ̀tọ̀ فيه افتتاح أوائل منطقهم bákan náà gbóná bísímìláì yìí ó jẹ́ ìbẹ̀rẹ̀ gbogbo ohunkóhun tá a bá fẹ́ mọ́ ọ sọ jáde lẹ́nu ká jẹ́ kí gbólóhùn bísímìláì yìí ó jẹ́ ìbẹ̀rẹ̀ kó jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ kó jẹ́ gbólóhùn àkọ́kọ́ tí ó máa jáde lẹ́nu wa níbi gbogbo èyíkéyìí ọrọ eléyìí tá a bá fẹ́ mọ́ sọ. So. níbi gbogbo bùkátà wa àbí gbogbo ohunkóhun tá a bá fẹ́ máa kọ́lẹ̀ nípa ọlọ́run àbí níbi àlámọ̀rí ẹ̀sìn ká jẹ́ kí gbólóhùn bísímìláhì ọmọ síwájú ní kíkọ́lẹ̀ lákọ́lẹ̀ nínú rẹ̀ àti níbi gbogbo àwọn bùkátà ayé wa. ẹ̀rí láfùdùl jàlálà tí ń ṣe Allah gbólóhùn Allahu tí ń bẹ níbi gbólóhùn bísímìláhì àbí tó tẹ̀lé yìí orúkọ kan ní mukhtasun bihi la yusufu bihi ghayru orúkọ kan ní tó jẹ́ tá a ṣàlẹ́ṣà tó yá sí pé ọlọ́run ọba nìkan lẹni tá a fi sọrí ọlọ́run ọba nìkan ni ẹni tí orúkọ yìí tọ́ sí ọlọ́run ọba nìkan ni ẹni tá a lè forúkọ yìí fi pè àbí tá a lè fi ròyìn tá a gbọ́dọ̀ fi pe ẹnikẹ́ni mọ́ nínú ẹrú tọ́lọ́run ọba dá sórí ilẹ̀ ayé kéèyàn wá bímọ nísìnyí kó pòun sọmọ tòun ní Allah irú ẹni bẹ́ẹ̀ fẹ́ di ìdààmú mọ́ra rẹ̀ lẹ́rù ni ó padà fi ẹkún omijé àti ìpayín keke ó fi bọ̀ nínú àlámọ̀rí ayé ara rẹ̀ ni nítorí pé orúkọ yìí kò tọ́ sí ẹnikẹ́ni kò tọ́ ká fi ẹnìkan tó ju ọba tó dá ayé àti ọ̀run lọ. wa huwa alamun ala dhati al-muqaddasa tabaraka gbólóhùn bísímìláì yìí ọlọ́run ọba nìkan lẹni tó ní àwọn àfáà sọ fún ẹ pé ismu alamu ni ismu alamu tó wá jẹ́ ẹnìkan ṣo náà tá a lè lò ó fún òun náà ni ọlọ́run kìí ṣe wọ̀ kọ́ bímọ rẹ kọ́ sọ ní abdullahi ó fi abudu síwájú kí aláwo ni tó fẹ́ tẹ̀lé o tó lè ṣàǹfààní àmọ́ bá ọba ilé yọ ábùdù kó o tọ́ bá takú sórí pé aláhù lòun fẹ́ máa jẹ́ àbílọ́mọ tòun fẹ́ máa jẹ́ mọ̀nfàálà máa ṣáà lákìyà máa ṣáà ni lákìyà máa ṣáà lákìyà máa ṣáà gbogbo ẹni tó bá ti wá pé èyí tó bá wù òun lòun fẹ́ ṣe àbóhun tẹ́nìkan ò ṣe rí òun ó ṣe ń tòun ṣéyìn ò lè sọmọ tí ń ní aláwù ni èmi ṣe tán tèmi ọ sọ tèmi bẹ́ẹ̀ irú ohun tí ojú olúwa rẹ̀ náà bá rí ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ohun tójú ẹnìkan ò rí rí ní ọkàn ti ń túmọ̀ sí pé aláwù yìí ẹni tó ní ẹni tó lè jẹ́ bẹ́ẹ̀ ẹni tó tó bẹ́ẹ̀ jẹ́ òun náà ni ọlọ́run ọba ẹ̀rí gbólóhùn bísímìláì ìtumọ̀ rẹ̀ òun ni wípé bàdá àtúbì àwọn oníláì mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìrànwọ́ ọlọ́run gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe yálà ọ̀rọ̀ lọ fẹ́ sọ ni àbí iṣẹ́ kan lọ fẹ́ ṣe lọ́wọ́ á fi gbólóhùn bísímìláì ohun tó ń sọ ni wípé mo bẹ̀rẹ̀ kí sọ mo bẹ̀rẹ̀ kí tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe ọ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìwá ìrànlọ́wọ́ ìkúnlọ́wọ́ ọba wàtàwfíkìhì wàbàràkàtìhì mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìwá ìkúnlọ́wọ́ ọlọ́run àti kòńgí ọlọ́run àti àlùbáríkà tó pọ̀ níbi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àbí níbi iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí kódà tó fi dórí ipa afẹ́ jẹun gbólóhùn bísímìláì yìí o ní láti ṣíwájú fọmọ mùsùlùmí fàhádà tààlímù mìnàláhi tààlà li ibadi eléyìí ẹ̀kọ́ ni fún èmi àtiwọ́ fún gbogbo àwa ọmọ ànábì látọ̀dọ̀ ọba tó dá wa ni ẹ̀kọ́ yìí ti wá látọ̀dọ̀ ọba tó dá wa láti gba ẹ̀kọ́ yìí ní ìbámu sí ọ̀rọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá liyadhkuru ismuhu inda iftitahi alqira'ati wa ghayriha min al-aqwal wal af'al hatta yakuna al-iftitah. bibarakati lahi Allahi azza wa gbólóhùn bísímìláì ọlọ́run bá fi ó fi dá àwa ẹrú rẹ̀ lẹ́kọ̀ọ́ ipe kọ́ máa jẹ́ ìrántí àbí ìpèrí oko tòun ọlọ́run ọba lóòrèkóòrè àti nígbàkúgbà àti pé bá a bá fẹ́ ka bóyá kéwòn la fẹ́ kà bá ka alukur'an ń jẹ́ dòstóró àwa mùsùlùmí tí ń jẹ́ ìwé òfin àwa mùsùlùmí tá a bá fẹ́ ka alukur'an ká bẹ̀rẹ̀ kíka rẹ̀ pẹ̀lú gbólóhùn bisimilahi àbí nǹkan míì náà láti sọ lọ́rọ̀ bóyá ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ ayé àbá ṣiṣẹ́ kan tara wa nínú iṣẹ́ ilé wa àbí nínú iṣẹ́ ayé wa ká jẹ́ kí gbólóhùn bisimilahi kó síwájú nínú ohun tá kálùbáríkà ọlọ́run ọba kó lè sọ̀kalẹ̀ sínú ohun tá a fẹ́ ṣe àbí sínú ohun tá a fẹ́ sọ lọ́rọ̀ ni ìdí nìyẹn tí wọ́n fi ṣe gbólóhùn bísímìláì ní májẹ̀mú fáwa àlùmọ́ ànábì. wàhálà alladhi ashara ilayhi ibnu jariri at-tabari eléyìí ni ohun tí àfàwa ibnu jarir at tọ́tọ́ka fún àwa àlùmọ́ ànábì eléyìí ni ìtọ́kasí rẹ̀. فيه آيات وأحاديث في مشروعيته واستحبابه عند ابتداء بعض الأمور من الأقوال والأفعال التي يزاولها المسلم في حياته اليومية بلو بسم الله àyà ń bẹ nínú alukur'ani tó tọ́ka sí wíwí rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ni àwọn àdísù tọ́wọ́ ṣe wíwí gbólóhùn bísímìláì fi bẹ̀rẹ̀ gbogbo kóhun nínú àdámọ̀rí ayé wa tọ́wọ́ ṣe é lófin fún wa àdísù ń bẹ tọ́wọ́ júwe bẹ́ẹ̀ fún wa tọ́wọ́ tó jẹ́ ìtọ́ka fún wa lórí rẹ̀ bákan náà ìnífẹ̀ẹ́ gbólóhùn bísímìláì ní wíwí àrítọ́ka rẹ̀ látọ̀dọ̀ aṣíwájú ẹ̀dá tí ń ṣe Ànábì Muhammad pé ká máa fi bẹ̀rẹ̀ gbogbo kóhun tá a bá fẹ́ sọ lọ́rọ̀ àbí gbogbo kóhun tá a bá fẹ́ ṣe níṣẹ́ nínú iṣẹ́ òòjọ́ ayé wa tá a bá fẹ́ ṣe bisimilahi gbólóhùn bisimilahi yìí tusahibuka ayyuhal muslim fi kulli makanin wa zamani jẹ́ kí gbólóhùn bisimilahi yìí ó jẹ́ ẹnìkejì rẹ ìrẹ́ ọmọ mùsùlùmí ní gbogbo àyè èyíkéyìí tó o fẹ́ tó o wà àbí ní gbogbo ìgbà èyíkéyìí tó o bá ń lò nínú ìgbésí ayé rẹ gbólóhùn bísímìláì yìí jẹ́ kó máa jẹ́ ẹnìkejì rẹ ìtumọ̀ ni pé jẹ́ kí gbólóhùn bísímìláì wíwí jẹ́ ó máa jẹ́ ọ̀rọ̀ tí o máa kọ́kọ́ fi síwájú níbi gbogbo ohun tó o bá fẹ́ ṣe. fatu sahibuka inda ibtida itoha gbólóhùn bísímìláì jẹ́ kó jẹ́ gbólóhùn tí ó máa jáde lẹ́nu rẹ pàtàkì jùlọ nígbà tó o bá fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ ní jíjẹ bàbá gbóúnjẹ kalẹ̀ má wo bébí ti ṣe pa ẹ́ tó má wo bí òrùngbẹ yìí ti ṣe gbẹ tó má wo ibi tẹ́bi ti ń lé ẹ bọ̀ àbí ibi tó rùgbẹ tó ti ń lé ẹ ọ́ bọ̀ má wo yẹn kó a kó ìrójú àbí ìgbàgbé bá ẹ láti lè wí gbólóhùn bísímìláhì síwájú kó o tó dáwọ́lé jíjẹ oúnjẹ rẹ tó o bá fẹ́ jẹ gbìyànjú kó jẹ́ kí gbólóhùn bísímìláhì kó jẹ́ àkọ́kọ́ gbólóhùn tó kọ́kọ́ wí ní kété tó o bá ti róúnjẹ kó o tó dáwọ́lé jíjẹ rẹ̀ lè yorùbá rè kílẹ̀ kẹfì yìí kí àlùbáríkà ọlọ́run ọba ó ba lè wọnú oúnjẹ náà oúnjẹ tó o fẹ́ jẹ oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ síwájú rẹ̀ kálùbáríkà ọlọ́run ọba ó lè wọnú oúnjẹ náà nígbà tó o bá ń jẹ kó má bàa gbòdì lára rẹ kó má bàa jẹ tán kó lọ lajú sọ́sibítù jẹ́ kí gbólóhùn bísímìláì jẹ́ ọ jẹ́ gbólóhùn àkọ́kọ́ tó fi síwájú kó tó dáwọ́lé jíjẹ oúnjẹ rẹ tó fẹ́ jẹ ní ìbámu sí ọ̀rọ̀ ànábì tó sọ fún Umaru ọmọ bàbá sálámà anábì kí àti ọ̀nà ọlọ́ọ̀bà kọ́mọ ọmọrù ọmọ bàbá sálámà yìí nígbà tí ń sọ fún wa pé ya gulam samilaha wọ́n gbóúnjẹ kalẹ̀ ọmọ kékeré kan wá fẹ́ jẹun fẹ́ pẹ̀lú kí wọ́n jọ jẹun kékeré yìí fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ tọwọ́ oúnjẹ lójijì wá jẹ́ kọ́mọ lórí ìyára tọwọ́ bọnú oúnjẹ láìpẹ́rí bísímìláì yìí kò jẹ́ kọ́mọ lórí bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ní tọ́ ní ní ní ní ní rún ọbẹ̀ ń bí ní rún ọbẹ̀ ń bí ní mọ́ ọ̀rọ̀ báyìí ní mọ́ ọ̀rọ̀ báyìí nísàn ru ọwọ́ sínú oúnjẹ nìkan káàkiri ànábì ànábì wa gbọ́ ọwọ́ ọmọ náà mú ànábì mú lọ́wọ́ dání ní ìyá àgùlá ànábì ní ìrẹ ọmọdé yìí ìrẹ ọmọkùnrin yìí ìrẹ ọmọdé kékeré yìí sàmìláhà da ọkọ ọlọ́run ọba pèrè ọlọ́run ọyá gbogbo náà bísímìlá ọ wí oró oúnjẹ ọkàn jókòó lẹ́ẹ̀kan náà tọwọ́ oúnjẹ ọbẹ̀rẹ̀ sóúnjẹ kó jẹ ọrẹ pé ìwọ àti ṣètọ́nù lẹ́jọ́ máa mú ọwọ́ nì lẹ́jọ́ máa mú ọ lọ ẹnu gbogbo oúnjẹ tó o bá ń jẹ láì wí síwájú o ti lẹ́kùn fún ayo ti wàhálà ni kì í ṣe ayo tọ́lá ọyọ ní yíyó tí ó padà kódà mú báyìí ni kì í ṣe yíyó tọlọ́hun tó lè fi báríkà sínú ẹ̀jẹ̀ àti omi ara rẹ̀ ànábì wa ara ọmọ yìí lọ́wọ́ mú ó ní dárúkọ ọlọ́run ọba èrè ọmọdékùnrin yìí lẹ́yìn náà lẹ́yìn náà wàá jẹ oúnjẹ tó fẹ́ máa jẹ abẹ́ báyìí ni kó ti máa run ọbẹ̀ yéé ru ọwọ́ sínú ọbẹ̀ káàkiri kí eléyìí ọmọ jẹ́kọ̀ọ́ fẹ́mi pẹ̀lú yín àgbàlagbà míì náà máa ṣe o àmọ́ àgbàlagbà tí bá ṣe kékeré ní ti ń bá a bọ̀ oúnjẹ wà níwájú rẹ̀ ọbẹ̀ ní níwájú rẹ̀ yìí kó oorun ọbẹ̀ lábẹ́ rẹ̀ rárá yọmọ wa náwó lọ àbọ̀fẹ́ mú ẹran àbọ̀fẹ́ mú ẹja yọmọ wa rowọ́ sínú ẹ̀ kiri ibi tẹ́ran ti ti tóbi tí ó ti lọ mú ní kọ̀dá fẹ́mi pẹ̀lú yín kájọ mẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ kí àtẹ̀lẹ́ ọlọ́ọ̀bá kọ́mọ́ wá fún bá a bá fẹ́ jẹun o ká jẹ́ kí gbólóhùn bísímìláì yọ jẹ́ àkọ́kọ́ gbólóhùn tí ó máa jáde lẹ́nu wa níbi oúnjẹ wa tá a bá fẹ́ jẹ nítorí wípé ẹni bá gbàgbé láti wí gbólóhùn bísímìláì kó tó dáwọ́lé jíjẹ oúnjẹ inna shaytana yastahilu ta'ama an la yadhkura ismallahi alayhi alhadith rawahu alimami muslim nítorí pé ṣètọ́nù tẹ́rí ni ìdùnnú tiẹ̀ ní pé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 pé nígbà tá ẹ bá fẹ́ jẹun àbí nígbà tá ẹ bá fẹ́ ṣe ohunkóhun ẹ jẹ́ kí gbólóhùn bísímìláì yìí ẹ jẹ́ kó jẹ́ ọba kó jẹ́ àkọ́kọ́ gbólóhùn tí ó máa tẹnu yín jáde. bákan náà ẹni tó bá wá gbàgbé láti wí bísímìláì kó tó fọwọ́ sínú oúnjẹ kó tó bẹ̀rẹ̀ sí í wọ́n ní ní kété tó bá ti rántí tí ó ti parí oúnjẹ rẹ̀ kó máa pé bísímìláì fi awwalihi wa akhirihi ni mo fi bẹ̀rẹ̀ oúnjẹ yìí àbí níbẹ̀rẹ̀ oúnjẹ mi àti níparí rẹ̀ bóyá o ti bẹ̀rẹ̀ sí jẹun o ti fẹ́ jẹun parí àbó o ti ẹ̀rí pé ọjọ́ òbúṣe lọ́sẹ̀ṣẹ̀ wá rántí pé a ah, mi ò sọ bísímìláì níbẹ̀rẹ̀ kí ẹni náà yà gbìyànjú láti wí bí mo ti ṣe wí yìí pé bísímìláì awwalihi wa akhirihi fa innahu yastaqbilu ta'amuhu jadidan. ẹgbẹ́ yẹn bá gbàgbé láti wí níbẹ̀rẹ̀ tọ́ba ajá sí pé níbi ọwọ́ parí oúnjẹ rẹ̀ ló tó wá rántí pò wò wí bísímìláì níbẹ̀rẹ̀ tọ́ba wí bí mo ti ṣe wí yìí yóò da oúnjẹ nì padà ní tuntun yóò dàbí ẹni pé ṣíṣe fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ nì ní jíjẹ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wí tó fi bẹ̀rẹ̀ tó fi parí aburú ńlá gbáà ni ṣètọ́nù òun àti ẹ̀ ni wọ́n jọ máa mú ọwọ́ nílò ẹnu ni wọ́n jọ máa dá a padà ìyá ńlá wa Aisha ìyá ọlọ́ọ̀bá kọ́mọ́ ọlọ́ba kọ́ọ̀lẹ̀tì الصبايف هو كان رسول الله صلى الله عليه وسلم يأكل طعاما في ستة نفر من أصحابه فجاء عربي فأكل أو فأكلته فجاء عربي فأكله باللقمتين فقال رسول الله صلى الله عليه وسلم أما إنه لو كان قال بسم الله lakafa akum yálà wa Aisha ìyọnu Ọlọ́run bá kọmọ ọlọba ọ̀kan nínú àwọn obìnrin ànábì ní jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ ni pé ìyàwó ànábì òun ni ń jẹ́ Aisha òun ló sọ báyìí fún wa pé ànábì èké àti Ọlọ́run ọba kọmọ ọlọba ó ń jẹun ní àyà ọjọ́ kan pẹ̀lú àwọn mẹ́fà nínú àwọn sọ̀hábà rẹ̀ àwọn mẹ́fà pẹ̀lú ànábì tí wọ́n jọ ń jẹun gbogbo wọn wí bismillah tí wọ́n fi bẹ̀rẹ̀ oúnjẹ náà wọ́n á ní lárúbáwọ́ ọkọ̀ kan wá wọlé wọ́n bá wọn lẹ́nu oúnjẹ à ẹjẹ́ ajẹun ọ̀hún náà bá fọwọ́ nígbà tó ṣe ó ṣe ó ṣíwọ́ ọba dáwọ́lé oúnjẹ wọ́n bu òkèlè àkọ́kọ́ bu òkèlè kejì ànábì wa sọ fún lárúbáwá yẹn pé ebi nílé ẹ̀bọ̀ mo rò ọgbàgbé láti wí bísímìláì níbẹ̀rẹ̀ wọ́n bá já sí ń pọ̀ rántí wí bísímìláì ni òkèlè méjì tó ọgùn yìí gan ìbá yú ẹ lórí ibi tí ti ń pa ẹ́ bọ̀ tó fi wọlé. ànábì èké àtẹlẹ ọlọ́run bá kọ́ mọ́ ọ lọ́ba wọ́n sọ báyìí fún wọn pé idha akala ahadukum ta'aman falyakul bísímìláì bí ẹ bá fẹ́ jẹun lọ́kùnrin àti lóbìnrin yín lọ́mọdé àti lágbà bí ẹ bá ti gbóúnjẹ kalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ jẹ ẹ má jẹ́ kí gbólóhùn bísímìláì ẹ má ṣàìrójú níbi wíwí rẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ wí bísímìláì kẹ́ tó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú níbi oúnjẹ yín. ànábì àti ọ̀dà náà kọ́ máa lọ bá a sọ fún wa yìí pé waman arada an yadhbaha fala قال قال الله تعالى فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين ọlọ́run bàbá àlékè ọlá sọ báyìí fún ọ wípé ẹ máa rántí wọ́n ṣe é lófin fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pa nǹkan abẹ̀mí yálà adìẹ ni àbí ẹran tọ ọba bá ti dá àdùbúlẹ̀ o fẹ́ fọ̀bẹ sí i lọ́rùn àbí màálù àbí ràkúnmí gbogbo ohunkóhun tọ ọba bá ti fẹ́ pa tí kìí ṣe èyí tó fẹ́ pa sórí ògún kìí ṣe èyí tó fẹ́ pa fóṣà kìí ṣe èyí tó pa tẹ́ fi bọ eégún olé ẹran tẹ́ bá ti fẹ́ pa àbádìyẹ tẹ́ bá ti dá àdùbúlẹ̀ tẹ́ bá fẹ́ pa gbólóhùn ṣíwájú ní ìbámu sí ọ̀rọ̀ ọlọ́run ọba ọba ọlọ́run ọba ọba àlékè ọlá sọ fún yín pé nínú suratul An'am àyà san dìzúìtà ọlọ́run ọba ní ẹ jẹ nínú ohun tí wọ́n bá perí ọlọ́run ọba lé lórí kí wọ́n tó pa á ó lè jẹ́ran ó lè jádìẹ ó lè jẹ́ màálù ó lè jẹ́ ràkúnmí ó lè jẹ́ pẹ́pẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn dábà tí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fáwọn mùsùlùmí láti jẹ wọ́n ní kẹ́ tó bẹ̀rẹ̀ jíjẹ rẹ̀ àbí kẹ́ ẹ tó kẹ́ ẹ tó fi ọ̀bẹ sí lọ́rùn pé ẹ fẹ́ pa ẹ porúkọ ọlọ́run ọba kẹ́ ẹ fi síwájú bẹ́ẹ̀ bá jẹ́ni tó bá nígbàgbọ́ sí gbogbo àwọn ohun àmì táwọn ọlọ́run bá fi ránṣẹ́ sí ayé tá a ní kẹ́ ẹ máa wò ẹ̀kọ́ kẹ́ ẹ máa wò kẹ́ ẹ máa mẹ́kọ̀ọ́ látara rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ mùmíní o àyà yìí ń bẹ nínú suratul an'am ní àyè míì nínú suratul an'am kan náà ní àyà seventy-one ọlọ́run bá sọ fún wọn pé wala ta'kulu ba'da a'udhu billahi minash shaitani rrajim ọlọ́run bá ní wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi wa innahu lafiskun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ jẹ ẹran àpa àpadárí ẹran tí wọ́n bẹ́ orí rẹ̀ fógún ẹran tí wọ́n bẹ́ orí rẹ̀ sídìí òòṣà ẹran tí wọ́n bẹ́ orí rẹ̀ nítorí orò ẹran tí wọ́n bẹ́ lọ́rùn tí wọ́n fa ọrùn rẹ̀ tú lórí àwọn àgbákò ṣẹ́ka tí wọ́n kó kalẹ̀ bíi kọ́kọ́rọ́ àgádágodo àbí àwọn olúgbohùn àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwọn àgbákò ayé téèyàn fi ń wá orogún fún ọlọ́run ọlọ́run bá ní gbogbo ẹran tí wọ́n bá pa lórí ọ̀nà bẹ́ẹ̀ àbẹ́ran tí wọ́n bá tiẹ̀ wá pa wọ́n láwọn fẹ́ pa nítorí tọ́lọ́run náà ni àmọ́ wọn ò wí bísímìláì lé lórí kí wọ́n tó pa á irú ẹran bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékè ọlá fúnra rẹ̀ ló kì wá nílọ̀ wípé ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ ronú àti fi irú ẹran bẹ́ẹ̀ sẹ́nu má bá wọn jẹ nínú ẹran bẹ́ẹ̀. àyà yìí ń bẹ nínú suratul an'am àyà cent vingt et ọgọ́rùn kan àti mọ́kànlélógún one twenty one ni àyà tó sọ fún wa tó kọ̀ fún wa pé ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ nínú ẹran tí wọn ò bá ti dá orúkọ ọlọ́run ọba lé lórí kí wọ́n tó pa á. ànábìyí kí àtẹ̀lẹ́ ọlọ́run wa kọ́ sọ báyìí fún wa pé أنهر دم وذكر اسم الله وذكر اسم الله عليه فكلوا النبي فكلوا رواه البخاري ومسلم النبي kí àti ọ̀là ọlọ́ọ̀kọ́ máa lọ bá sọ fún ẹ pé gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n bá ti dàálẹ̀ ìtumọ̀ ní pé gbogbo ẹran tí wọ́n bá pa tí wọ́n sì dá okò ọlọ́run balẹ̀ lórí kí wọ́n tó pa á gbogbo àwọn dábà tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ àláàlí fọ́mọ mùsùlùmí láti jẹ tí wọ́n bá ti porí ọlọ́run ọba lé e lórí kí wọ́n tó pa ìrọmọ mùsùlùmí máa jẹ kọ́ ọmọ lúwẹ̀ẹ́ nínú rẹ̀ bó ti ṣe wù ẹ́ jẹ bó ti ṣe wù ẹ́ àmọ́ má jẹjẹ kú má jẹ níjẹ tí ó padà kó nira báyẹn torí ẹlòmíì ya wọ̀n bíà ọba lọ oúnjẹ ọ̀fẹ́ níbìkan yóò ṣì bọ́ gbóòtù e, e, ikùn rẹ̀ yóò ṣì kalẹ̀ yóò ṣì bọ́ wọ́lẹ́tì ikùn rẹ̀ kalẹ̀ ni. ní ọmọ ọ̀rọ̀ sí wọ orí fà ọ jẹ ní òun lẹni ọ̀rẹ́sẹ̀ wèrè oògùn ṣoògùn ìjọ òun lẹni rẹ to fẹ́ fi tiẹ̀ lẹ̀ bá ọba jìjẹkújẹ ìwọ lọ padà kojú ìnira rẹ̀ nítorí ara ó padà ní ẹ́ ọlọ́mọ fara ni wá. náà bákan náà àwọn àfáà sọ fún pé bá a bá fẹ́ dẹ odò àbá a fẹ́ ṣọdẹ tá a bá fẹ́ dẹ odò àbá a fẹ́ ṣe ọdẹ. àwọn tí máa kí àwọn sódò ni ipe kẹjà ó lè wọnú rẹ̀ nígbà tẹ́ ń kí àwọn yín lọ́wọ́ wọn ló dáa jù kẹ́ fi gbólóhùn bísímìláì kẹ́ fi kẹ́ fi kẹ́ fi bẹ̀rẹ̀ kíkí àwọn ni ìyẹn kẹ́ fi bẹ̀rẹ̀ jíju ìwọ̀rọ̀ yín sínú odò ìwọ̀rọ̀ tẹ́ fẹ́ jù fún ẹja tó fẹ́ lọ mú ẹja wọ́kè ẹ gbé gbólóhùn bísímìláì tó jù bákan náà ẹ̀yin ọlọ́dẹ ẹ fẹ́ dẹ tàkútẹ́ yín ni àbẹ́ rí ẹran kan tí ń bọ̀ lẹ́fojú sùn kẹ́ ẹ tó fún un níbọn àbí kẹ́ ẹ tó ta á rọ́bà ẹ̀rú gbóná ọ̀hún bísímìláì ẹ̀wù ìṣíwájú kẹ́ ẹ tó ṣe ọdẹ ìyẹn ni pé kẹ́ ẹ tó pa ohun tẹ́ ẹ fẹ́ pa ní ìbámu sí ọ̀rọ̀ ànábì ìkí àti ọ̀dà ọ̀rọ̀ ọba kọ́ máa ti ń sọ báyìí fún wa pé fáma sídìta fáma sídìta bikausik fasgurismillahi fasgurismillahi wakulu wama. صدت بكلبك المعلم فاذكر اسم الله وكلوا ànábì ní ẹ bá fẹ́ ṣe ọdẹ ẹ wí gbólóhùn bísímìláhì sínú ọfà yín kẹ́ ẹ tó ta fún ẹran àbí sínú ìbọn yín kẹ́ tó yìn fún ẹran tẹ́ ẹ pa bákan náà ajá lẹ fẹ́ rán níṣẹ́ kó lọ yín pa ẹran wá àwọn ajá tẹ́ ẹ ti kọ́ tẹ́ ẹ fi ń ṣọdẹ ajá ọdẹ yín tẹ́ ẹ mọ́ mú sẹ́yìn lọ sígbẹ́ ọdẹ ẹ wí gbólóhùn bísímìláì kẹ́ ẹ fi tú ajá nílẹ̀ pé kọ́lọ̀ kọ́lọ̀ pa ẹran wá fún yín ìgbà náà irú àwọn ẹran bẹ́ẹ̀ ọ̀nẹ́tọ̀ fún yín ní jíjẹ gbogbo ohun tẹ́ bá ti fi gbólóhùn bísímìláì síwájú kẹ́ tó pa nínú àwọn ẹran nínú àwọn dábà ẹran ni jíjẹ rẹ̀ ẹ̀tọ́ ni fún yín bákan náà wa anta fi sabahi wal masa لا تستغنى عن بسم الله لأن الله تعالى يحفظك بها bọ̀wá jí láàárọ̀ gbólóhùn bísímìláhì yìí mọ́jọ́ gbẹ̀yìn lẹ́nu rẹ ọba tó di nírọ̀lẹ́ tó o tún fẹ́ lọ wọlé sùn tálẹ́ bá ń lẹ́ gbólóhùn bísímìláhì má gbàgbé láti wí nítorí pé gbólóhùn yìí ọlọ́run ọba ó mọ ṣọ́ ẹ látara rẹ̀ bó bá ti wí gbólóhùn yìí ìṣọ́ ọlọ́run bó sì mọ sọ̀kalẹ̀ sínú ìgbésí ayé rẹ̀ àti nínú àlámọ̀rí rẹ̀ gbólóhùn bísímìláhì lọ́lọ́run ó fi ṣọ́ ẹ láàárọ̀ títí tóòrùn ó fi wọ̀ èyí tó bá tún wá wí nírọ̀lẹ́ nì ọlọ́run bó tún ní kíyẹn náà tún máa dà gẹ́gẹ́ bí odi ìṣọ́ fún ẹ láti ìrọ̀lẹ́ àbí látàlẹ́ tílẹ̀ ó fi mọ́ àmọ́ pọ̀lọpọ̀ wa àwọn eléyìí sábà tó wa bíi ká láti máa wá gbẹ́rẹ́ ká máa wá ẹ̀tù ìyẹn ẹbu èyí tá a fi fọ́kọ mu bóyá lórí odó àbí lórí ọlọ èyí tí wọ́n mọ̀ pèsè fún ẹ lórí ẹ̀ pé ìkòkò ní kò bọ́ sí àbí gbẹ́rẹ́ ìkò tó le sí bó ti ń wo ìmádàrí kàn ni kó o tó lè sí i àáké láfi sí i àbí gò irú eléyìí máa ń jọmọ èèyàn lójú dáadáa àmọ́ láti wígbó náà bísímìláì ẹ̀yọ ọ̀kan yìí kó o sì máa wà lábẹ́ odi ìṣọ́ ọlọ́run ọba láàárọ̀ kílẹ̀ ọ̀fiṣú ìnira ní máa jẹ́ fẹ́lòmí àti ní ẹlòmí ò tiẹ̀ nígbàgbọ́ sí i kọjọ́ lójú kọ̀ọ̀kákún yóò mọ̀ wọ́n pé eléyìí eléyìí sì lè ṣọ̀hún nínú ogun táwọn wà yìí ní áfíríkà àtàwọn yìí àìnígbàgbọ́ rẹ náà ní kó báyọ̀ o ọlọ́run ọba ọba àlékè ọlá àwọn ànábì kí àtọ̀lọ́ ọlọ́run ọba kọ́ mọ́ ọlọ́ba sọ fún ẹ pé mọ́mí nà ábùdìn yẹ̀kúlù fi sọ́ba ìkúlẹ̀ yọ̀ wọ́n mọ̀ sáà kúl kúlù laylatihi bisimilahi lẹ́dí láyàdúrù máa ismihi ṣéyùn fil ardi wàlà fi sàmà ànábì ní gbogbo mùsùlùmí èyíkéyìí nínú ẹrú ẹnikẹ́ni nínú yín yálà ọkùnrin ni àbí obìnrin tọ́ba ilé lanu wígbóná bisimilahi lẹ́dí láyé dúró máa ismihi ṣéyùn fil ardi wàlà fi sàmà tó wígbóná yìí láàárọ̀ tílẹ̀ ẹjọ́ náà ó fi ṣú tọ́ba wígbóná ní mẹ́ta láàárọ̀ tílẹ̀ ọjọ́ náà ó fi ṣú gbogbo tí ń jáburú nínú ọjọ́ náà kò ní dọ́dọ̀ rẹ̀ kọ́dà àṣàṣì alásàṣì kan ò lè ràn án bí wọ́n bá kó gbogbo ìṣèkú ayé ìjọ tí wọ́n láwọn fi ń ṣépè fún un tí wọ́n bá kó gbogbo ìṣèkú ayé ìjọ tí wọ́n láwọn fi àwọn fi ń ṣe àwọn fi ń ṣe àwọn fi ń di àbìlú sí i ìṣílẹ̀kùn oore ni ó tún máa jẹ́ fóun ìṣípayá ìkẹ́ ìṣípayá àánú ni ó máa jẹ́ fóun látọ̀dọ̀ ọlọ́run ẹnìkan ò lè tí àfọṣẹ kan bọ́nú kó ṣe é pè fún ẹ líwọ tó o bá ti gbígbóná bismillahi lẹ́dí la yadurru máa ismihi shay'un fil ardi wala fis ìwọ tó o bá ti wí láàárọ̀ ọjọ́ kan tó wí mẹ́ta rẹ̀ péré gbogbo àfọ̀ṣẹ gbogbo olúgbòhùn gbogbo petupetu yòówù kí wọ́n dájọ́ kí wọ́n pa àwọn fi ń perí rẹ̀ àwọn fi ń ṣépè fún ẹ gbogbo aburú gbogbo àbìlù tí wọ́n láwọn ń dẹ sí ẹnì yóò máa padà sí wọn lórí ni eléyìí ohun ọlọ́wọ́n ọba ni ọ̀rọ̀ ànábì ni tí ò sí àsọdànù ń bẹ nítorí pé Muhammad asọ̀rọ̀ṣẹ ni. náà ànábì èké àtọ̀dọ̀ ọlọ́wọ́n ọba kọ́mọ ọlọ́ba níbẹ̀ bá ti gbígbóná yìí láàárọ̀ ọba tó di nírọ̀wọ̀ tí ń jẹ́ alẹ́ ẹ má gbàgbé gbólóhùn yìí láti wí gbólóhùn ni ìṣọ́tọ́pọ̀ ni fálà yàdúrúhù ṣe ìhùnù ànábì ní aburú kan gbogbo ohunkóhun tó bá wù kí wọ́n fi perí rẹ̀ láburú aburú táwọn ń béèrè fún un ni kò ní dọ̀dọ̀ tiẹ̀ àwọn màláìkà tí ó ti dúró tí wọ́n dí gàgá rẹ̀ sí tí ó máa wà ní àárín wa àtàburú táwọn dẹ sí ẹnì kò ní dẹrùn gbogbo aburú táwọn wá dẹ sí ẹ yẹn wọn kó olódìndín bẹ́ẹ̀ wọn lọ sọ kalẹ̀ lẹ́ni tó fi ránṣẹ́ sí ẹ wọn lọ sọ kalẹ̀ lé e lórí ni wọn lọ dá sẹ́nu ọ̀nà rẹ̀ bí ọba wa gbọ́ tọ́ba tún ẹsísté yẹn ni pé tọ́ba takú ipe dandangbà lóhùn sáfẹ́ sàsí ẹni dandangbà lóhùn sáfẹ́ ba tiẹ̀ jẹ́ ni tiẹ̀ náà ni ó padà bàjẹ́ ẹdúnnímọ̀ gbólóhùn yìí kẹ́ ẹ máa wí dáadáa ọmọ mùsùlùmí ẹ sì gba tító pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ bá ti gba tító pẹ̀lú rẹ̀ ẹ máa dààmú ni o ọlọ́run má jẹ́ kébi àtìyàn dààmú bákan náà hadhihi al-adhkar tahtaju tahtaju hadha ila yaqin wa husni zanni billah naam ọ̀rọ̀ náà nìyẹn ṣe àrí gbólóhùn yìí tí mo wí yìí bí mo ti ṣe wí bó ti ṣe mọ yìí kéèyàn tó lè wí kó tó lè jẹ́jẹ́ rẹ̀ lára ẹni tó bá wí ẹni tó wí náà yọ gba tító pẹ̀lú rẹ̀ ni ìtumọ̀ ni pé yóò nígbàgbọ́ sí i bó ti ṣe ń wí jáde lórí ahọ́n ni yóò dénú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ òun náà ó sì ní àbáre sí ọba tọ́dá yóò ní àbáre síra rẹ̀ pé ṣe gbólóhùn yìí nìkan a lè tó mi ṣe gbólóhùn yìí nìkan a lè ṣọ́ mi ha ládùúrú ogun tí wọ́n ṣì yìí ládùúrú ogun tí wọ́n gbé yìí ládùúrú kinní tí wọ́n kó kalẹ̀ yìí ha wọ́n burú o àwọn èèyàn yóò dẹrun o ha ládùúrú bí wọ́n ṣe ń lérí bí wọ́n ṣe ń léka ṣé gbólóhùn yìí nìkan sì lè tó mi ọ ní láti gba tító pẹ̀lú rẹ̀ o ní láti gbà lágbàdájú pé ẹyọ ẹyọ mẹ́ta péré tí mo wí yìí ó dá mi lójú aburú kaburú kan kì yóò ṣẹlẹ̀ sí mi lórí rẹ̀ bó o bá ti lè wí tó o bá nígbàgbọ́ sí i bó o bá wí wọ́n lọ sùn máa bá fàájì tiẹ̀ nìṣó káwọn ọmọ dààmú tiwọn gbogbo dààmú yòówù kí wọ́n bá wá dààmú tiwọn náà àtàwọn ọmọ wọn ni wọ́n padà jẹ́ ọlọ́run má kọ́wọ́ aburú ọ̀tá ọkàn wá ọmọ mùsùlùmí ní láti nígbàgbọ́ sí gbólóhùn yìí kí ìwúlò gbólóhùn náà kó lè wá sí ìmúṣẹ nínú ayé rẹ̀ fahadha huwa alhifudhu ashamil li hayati insan gbẹ̀yìn bá ti wí tó bá nígbàgbọ́ sí bí mo ti wí yìí yóò jẹ́ kí ààbò tó péye yóò jẹ́ kí ìṣọ́ tòótọ́ kó jẹ́ ti olúwa rẹ̀ yóò máa jẹ́ tọmọ ènìyàn ní gbogbo àlámọ̀rí ayé rẹ̀ wa suhbatihi wa amwalihi wà ákìlìhì eh, gbẹ̀yìn àbá gbígbóná wù yìí tó wí lórí ara rẹ̀ tó wí lórí ọ̀rẹ́ rẹ̀ tó wí lórí àwọn ọmọ àti ìyàwó rẹ̀ àti gbogbo ohun tọrọ kiriká rẹ̀ gbólóhùn yìí ó tó fún wọn láàbò lórí gbogbo ohun tí ń jábòrú ọwọ́ ọmọ ènìyàn gbólóhùn bisimilahi alẹ́dì láyẹ̀dúró máa ismihi sheikun fil ardi wa huwa sami'ul alim a rẹ̀ pé àdúrà yìí àbí àkàrù yìí ohun tó bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ní gbólóhùn bismillah eléyìí tá à ń dára wa lẹ́kọ̀ọ́ lé lórí lọ́wọ́ náà ọmọ ènìyàn ní ìbádúró pẹ̀lú ọlọ́run ọba rẹ pàtàkì jùlọ ìwọ bá ń wá ìṣọ́ waman arada an yahfadha gbogbo ìwọ bá ń wá ìṣọ́ à fẹ́ kó di ìṣọ́ ọlọ́run ọba kó ẹka ẹ̀ka òun fẹ́ máa ṣẹ̀mí nínú gbàgede ìṣọ́ wa nafsihi wa ahlihi ẹ̀mí rẹ ọfẹ kí ààbò ọlọ́run dájú lórí rẹ̀ àwọn ọmọ rẹ àwọn ìyàwó rẹ ó káàbò ọlọ́run bọ́ kiri ká wọn káyé ó wàhálà sínú ẹrù rẹ látara ọmọ àbí látara ìyàwó gbólóhùn bisimilahi ma'a ismihi wala fi samaa'i wa huwa sami'ul alim gbìyànjú kọ́ ọmọ wí lóòrèkóòrè labudda min tasmiyati inda dukhulil bayti للتخلص من مشاركته الشي... من مشاركة الشياطين bákan náà tó bá fẹ́ wọlé o ti jáde lọ látàárọ̀ àbí kó tiẹ̀ tó jáde nínú ilé rẹ̀ náà lówùúrọ̀ gbólóhùn bísímìláhì ó ní láti jẹ́ gbólóhùn àkọ́kọ́ tó a fi síwájú kó tó bọ́ta kó nínú ilé kódà kó tó sílẹ̀kùn rẹ gbólóhùn bísímìláhì gbìyànjú kó wí bọ́ọ̀bà wá jáde nínú ilé kó mẹ́sẹ̀ òsì síwájú kó wá pé bísímìláhì tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah lẹ́ẹ̀kan náà àwọn mọ̀lẹ́kà ọmọ ẹ̀dá ẹ̀rọ yìí pé kò fi ìta ọfẹ́ jáde nínú ilé ọwọ́ mẹ́sẹ̀ òsì síwájú ọwọ́ gbólóhùn bísímìláhì yìí èyí tí mo wí nísìnyí ó wí síwájú bó o bá ti lè wí bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kà ọmọ sọ fún yín pé ọlọ́run bá ní ká wí fún yín pé o ti gba tító o ti dẹni ìṣọ́ o ti da láàbò o ti wà lábẹ́ lábẹ́ odi ìṣọ́ ọlọ́run ọba mọ́ ọ lọ nírọ̀rùn ọ sì darí pẹ̀lú rọ̀rùn àmọ́ pọ̀lọpọ̀ wa ìkánjú. E a máa jẹ́ kí ẹlòmíì ọmọ gbàgbé lọ́pọ̀lọpọ̀ láti máa rúgbó lóhùn yìí kó tó jáde kó nínú ilé àìní àgbọ́yé ẹ̀sìn tó àbí àìní ìdúnímọ́ sí ẹ̀sìn ni tó kìí jẹ́ kẹlòmíì ọmọ rírì gbólóhùn yìí láti máa wí gbólóhùn tó dáa ni ànábì kí àtẹ̀lẹ̀ ọlọ́run bá kọ́ ọmọ ọlọ́ba ó ní kullu amalin la yubda'u bi bismillahi fahuwa abtar níbi rìwáyà mi ó ní fahuwa aqta'u wọ́n ní gbogbo iṣẹ́ èyíkéyìí nínú iṣẹ́ tọmọ ènìyàn bá fẹ́ ṣe nínú ìgbésí ayé rẹ̀ níṣẹ́ olóore lọ́rọ̀ ayé rẹ̀ àbí lọ́rọ̀ ìjọsìn rẹ̀ tí ọba ti sí tẹbọ nínú rẹ̀ o mò ń wé mọ̀ ń yàn mo sì ń là á dáadáa gbogbo iṣẹ́ tọmọ mùsùlùmí bá fẹ́ ṣe nínú ìgbésí ayé rẹ̀ tí ọba ti la ẹbọ lọ tí ọba ti lè dá o gbàgbé láti fi gbólóhùn bísímìláì síwájú wọn ní iṣẹ́ ní iṣẹ́ tí ò ní nábọ̀ ni iṣẹ́ tí ò ní láṣeyọrí ni gbogbo ohun téèyàn bá dáwọ́lé tó bá ti gbàgbé bísímìláì níbẹ̀rẹ̀ irú ẹni bí ò ní nábàyọrí ẹnìkan sì kí aláṣẹkù ẹni tó ṣe é tó forí rọ tó bá dópin la yóò kí péyàn ọba ti wá fi bísímìláì síwájú kò lè ní àṣeyọrí ọlọ́run jẹ́ kémi àti kájọ ní àṣeyọrí o náà òun ní òun là nábì fi kàn án nípa fáwọn àlè ń mọ rẹ pé ọ jẹun ni ọfẹ wọlé dùbúlẹ̀ ni gbólóhùn bísímìláì yìí mọjọ gbẹ̀yìn nínú gbólóhùn tí ọmọ jáde lẹ́nu rẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ ànábì tó sọ fún wa pé ìdá dákàlà rọjùlù bẹyìtì ìdá dákàlà rọjùlù bẹyìtàhù فذكر فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم wọ́n ní tí èèyàn bá fẹ́ wọnú ilé àbọ̀ gbóúnjẹ kalẹ̀ wọ́n fẹ́ jẹ ó ti jáde lọ látàárọ̀ ó ti jáde lọ látàárọ̀ ó wá fẹ́ darí ọ̀bí ọ̀darí ó wọlé nígbà ní kété tó bá ṣílẹ̀kùn rẹ̀ báyìí tó bá ti wí bísímìlá tó fi ṣílẹ̀kùn tó wọnú ilé àbí wọ́n gbóúnjẹ kalẹ̀ lẹ́yìn tó wọlé bùṣe wọ́n á gbóúnjẹ kalẹ̀ fún ẹ ọwọ́ àjókòó tí oúnjẹ ọ̀fẹ́ mọ́wọ́ lọ ní oúnjẹ ọwọ́ á pé bisimilayi lẹ́sẹ̀kẹsẹ̀ ní ṣe ìtọ́nà wọn pé àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àwọn alábàáṣe rẹ̀ tó kó sẹ́yìn àwọn ọmọ ogun tí wọ́n jọ jáde lọ tí wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ wá sùn nù ilé tiẹ̀ wọ́n fẹ́ wá fi ilé rẹ ṣe ibùsùn wọ́n fẹ́ fi ilé rẹ ṣe ibùgbé wọ́n fẹ́ jókòó tiẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ jẹ oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ fún ẹ tó o bá ti rí gbólóhùn bísímìláì fi wọlé tó o rí gbólóhùn bísímìláì nígbà tó o dáwọ́lé oúnjẹ rẹ lẹ́ẹ̀kan náà lọ̀gá wọn mọ̀ sọ fún ẹ pé tó ẹ̀yin mariwo mi ẹ̀yin èèyàn mi ibùgbé e, kò síbi tá a sùn nù o kò sóúnjẹ tá wa kó ń bí ẹ̀já tún pọ̀ síbòmíì bọ́yá tàbá tún a lè rí ibi bá wọ̀ ọ́ lọ́dọ̀ tiẹ̀ gbogbo ọwọ́ tó ọmọ wọlé tó mọ́ gbàgbé láti rí bisimilayi sọmọ pé òun sọ fún ṣètọ́nù pé máa bọ̀ wá èmi àti ẹ lájọsùn ni mo ti tẹ́ bẹ́ẹ̀dì fún ẹ máa bọ̀ kọ́ àdùgbúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo ọwọ́ tó yìí sọ bisimilayi nígbà tí wọ́n bá gbóúnjẹ síwájú rẹ̀ sọmọ pé òun sọ fún ṣètọ́nù pé wá jókòó má wulẹ̀ ṣe jókòó kó bẹ̀rẹ̀ sí bá mi jẹ ni oúnjẹ tó o bá fẹ́ jẹ tó o wí bisimilayi síwájú oorun ilé tó o bá fẹ́ wọ̀ tó o fi bísímìlá ìṣíwájú ṣe ìtọ́nà fún ọ̀gá àwọn pàápàá ní ọmọ sọ fáwọn ọmọ ogun rẹ̀ tó pè pé ẹ máa ká lọ à níbi tá a lè sùn bí ilé ni ọ̀gbẹ́ni ti lé wa ó ti sọ fún wa pé kò wa ní kí ló kí wá ní ohun tó fi lé gbólóhùn bísímìlá tó wí nìní àmọ́ wọ́n tó bá ti wí wa illam yuzkar ismullahi inda ta'amihi wa illam yuzkar ismullahi inda dukhuli tó bá ti wá wí gbólóhùn bísímìlá nígbà tó fẹ́ jẹun ìgbà tó fẹ́ wọlé òun gbọ́dọ̀ bisimilayi fakọ̀dé adiraktum alimabita wal àṣà ṣètọ́nà ọmọ sọ fún àwọn ọmọ rẹ̀ tó kú sẹ́yìn pé tọ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kélé yìí ó gbàgbé láti wí bísímìláì kó tó wọlé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá wa gba ilé ìlágbé tí ọ̀pẹ́ kó wí bísímìláì kó tó dáwọ́lé oúnjẹ àti irú oúnjẹ alẹ́ tá a jẹ sùn a sì ti ríbi tá a wọ̀ sùn lálẹ́ yìí wọ́n wàá múlé sọ́dọ̀ rẹ̀ wọ́n wàá ṣe ẹbọ́ṣẹ́ ṣojú lálẹ́ kílẹ̀ ò tó mọ́ irú wọn ní mọ́sùnù wọn pa wọn lálàá eégún ń lé àwọn orò ń lé àwọn eégún kó ń dà wọn láàmú gẹ̀lẹ̀dẹ́ àwọn ń jó pẹ̀lú gẹ̀lẹ̀dẹ́ lójú oorun àbí wọ́n ń nu àwọn lóúnjẹ lójú ran irú àwọn tí wọ́n ń gbàgbé àti wọlé pẹ̀lú àwọn gbólóhùn yìí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ́ sábà ṣẹlẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ وتشرع التسمية في الليل عند إغلاق الأبواب وتخمير الآنية bákan náà wọ́n ṣe é lófin fún wa pé nígbà tá a bá fẹ́ tá a bá fẹ́ tilẹ̀kùn ilé wa lálẹ́ àbí ńgbà tá a bá fẹ́ àwọn abọ́ wa ànábì ní tẹ́ ẹ bá fẹ́ sùn lálẹ́ gbogbo àwọn abọ́ àbí kòkò omi ẹ máa gbìyànjú kẹ́ ẹ máa bò ó àbí sàsun ọbẹ̀ yín ẹ jẹ́ kó máa wà ní bíbò ẹ̀yẹ ṣí ilẹ̀ tẹ́ ẹ bá ti wá fẹ́ bò ó ẹ máa pe gbólóhùn ẹ máa pe gbólóhùn bísímìláì tẹ́ ẹ bá ti fẹ́ tilẹ̀kùn gbé ẹ fẹ́ lọ dùbúlẹ̀ nìyí ẹ fi gbólóhùn bísímìláì wọ́n ṣe é lófin bẹ́ẹ̀ fún wa wọ́n lọ dáa lọ́pọ̀lọpọ̀ ànábì ìtọ́ka lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ànábì kí àtẹ̀lẹ́ náà kọ́mọ lọ́wọ́ sọ fún wa pé agliku al-abwa wazkuru smullahi fa iná ṣe tọ́ra yaf bàbá yaftaha baba baban mughlaqan wa wa awku wa awku wa awku كرابكم وأوقوا كرابكم واذكروا اسم الله وخمروا آنياتكم واذكروا اسم wọn ولو wọ́lẹ̀wò àǹtà àrọ́dù àléyà ṣe àní ànábì ní tẹ́ bá ti fẹ́ tilẹ̀kùn ẹ̀dá ọkọ̀ náà ẹ péré ọlọ́run nígbà tẹ́ bá fẹ́ tilẹ̀kùn yín tẹ́ bá fẹ́ ṣílẹ̀kùn tẹ́ bá fẹ́ bo àwọn abọ́ àwọn e, e, àmú omi yín tẹ́ gbé kalẹ̀ ẹ dárúkọ ọlọ́run ọba kẹ́ẹ̀ tó da kẹ́ẹ̀ tó bò ó wọ́n ní tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ṣe ìtọ́nù yìí ṣílẹ̀kùn téèyàn bá fowó kọ ọlọ́run ọba fi tì í ṣètọ́nù ò ní kó sínú abọ́ tẹ́ ẹ gbò pẹ̀lú orúkọ ọlọ́run ṣètọ́nù ò ní kó sínú àmù kò ní kó sínú omi tẹ́ ẹ fi orúkọ ọlọ́run tẹ́ ẹ fi bò báyìí ni ibí ni a dá ìdánilẹ́kọ̀ọ́ yìí dúró síná bóyá nígbà tí a bá lọ tá a bá tó wá darí a tó máa gbọ́ èyí tó bá tó kàn àbí èyí tó bá tó jẹ́ ẹ̀kọ́ ọlọ́run jẹ́ kí gbogbo èyí tá à ń gbọ́ yìí gbìyànjú má gbàgbé mò ń sọ fún ẹ gbólóhùn bísímìláì mò ń wí lóòrèkóòrè pàtàkì rẹ ni mò ń sọ fún ẹ bọ̀ látẹ̀ẹ̀kan ni ìwúlò bísímìláì ni mò ń bábọ̀ fún ẹ látàárọ̀ tí mò ń ṣàlàyé nípa rẹ fún ẹ gbìyànjú kọ́ ọmọ wí ọmọ mùsùlùmí má gbàgbé nípa wíwí rẹ الله أكبر الله أكبر الله love.